nǹkan gidi I come again Solomon of all nations bùkátà fámìlì ìyàwó ẹ kò kì í ṣe tiẹ̀ eléyìí tí agbára ẹ bá gbé ló máa ṣe ìyàwó ọ̀ ní ráìtà tó wá sọ fún ẹ pé àbúrò mi fẹ́ sanwó skul pé o gbọ́dọ̀ san tó bá wọn pé o nífẹ̀ẹ́ mi mi ò nífẹ̀ẹ́ mi ò dẹ̀ nífẹ̀ẹ́ fámìlì ẹ get out. bọ̀ tí n bá ní pẹ̀lú ìyá. wọ́n ní wọ́n fẹ́ ṣe tòkú bàbá bàbá bàbá bàbá ìyá mi kí wàá ní tèmi ṣé bàbá bàbá ìyá mo yá òní mo fọ́mọ lọ́wọ́ ẹ̀ ṣé wàá padà ṣé wàá padà sí ìdílé dáàdì ẹ̀ kẹjọ ló máa ṣe tòkú yín lọ́hùn mi ò lówó ẹ̀dọ́ àmọ̀ ni. Do your best and reap the rest. You cannot please anybody in this world, man. When I'm talking, I'm talking from experience and according to the Esculopendia Britanniculation of Royal Mio Mio Tacologicality of the Genticle. Okay? Buwega woman! Filistini kó ara wọn jọ láti rú ẹbọ ńlá kan sí Dágónì òrìṣà wọn. Àbọ̀lọ́rẹ́ orí ẹ wà ń bẹ̀, orí ẹ wà ń bẹ̀, buwẹ́jẹ́. Wọ́n pé òrìṣà wa fi Sámsónì ọ̀tá wa lé wa lọ́wọ́ nígbà tí àwọn ènìyàn sì rí i wọ́n fi ìyìn fún òrìṣà wọn nítorí tí wọ́n wípé òrìṣà wa fi ọ̀tá wa lé wa lọ́wọ́ ẹni tí ń pa ilẹ̀ wa run tí ó sì pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú wa ó sì ṣe nígbà tí inú wọn dùn ni wọ́n wípé ẹ pè kí ó wá ṣeré fún wa wọ́n sì pè Sámsónì láti inú ilé túbú wa ó sì ṣeré níwájú wọn wọ́n sì mú dúró láàrin ọ̀wọ̀n méjì Sámsónì sì wí fún ọmọkùnrin tí ó di ọwọ́ rẹ̀ mú pé jẹ́ kí èmi kí ó fi ọwọ́ ba àwọn ọ̀wọ̀n tí ilé jókòólé kí èmi kí ó lè fara tì wọ́n ǹjẹ́ ilé náà kún fún ọkùnrin àti gbogbo àwọn ìjòyè Filistini sì wà níbẹ̀ àwọn tí ó sì wà lórí òrùlé àti ọkùnrin àti obìnrin ó tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ènìyàn tí ń wòran Samsoni nígbà tí ó ń ṣeré Samsoni sì ké pe Olúwa ó sì wí pé Olúwa Ọlọ́run èmi bẹ̀ ọ́ rántí mi kí o sì jọ fún mi lé agbára lẹ́ẹ̀kan ṣoṣo yìí ọlọ́run kí èmi kí o lè gbẹ̀san lẹ́ẹ̀kan lára àwọn filistini nítorí ojú mi méjèèjì samsoni sì di ọ̀wọ̀n àárín méjèèjì náà mú lórí èyí tí ilé náà jókòó ó sì fara tì wọ́n ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ mú kan ó sì fi ọwọ́ òsì rẹ̀ mú èkejì samsoni sì wípé jẹ́ kí n kú pẹ̀lú àwọn filistini ó sì fi gbogbo agbára rẹ̀ bẹ̀rẹ̀ ilé náà sì wó lu àwọn ìjòyè wọn ni àti gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkú tí ó pa ní ikú rẹ̀ pọ̀ ju àwọn tí ó pa lé àyè rẹ̀ lọ nígbà náà lé àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìdílé bàbá rẹ̀ sọ̀kalẹ̀ wá wọ́n sì gbé e gòkè wọ́n sì sin láàrin sora ohun eshtaolu ní ibùdó bàbá. Can you hear? ẹ wo obìnrin alágbára obìnrin àtẹ̀yìntọ̀ ìfẹ́ wọn títí tẹ́nibọ̀dì bá pè mí sùwìtì ara máa pa kí ló ń jẹ́ sùwìtì kí ló jẹ́ hàn ní o fẹ́ máa fà mí mu èmi jẹ́ oyin tó fẹ́ máa mu àmọ́ oyin stupid people with stupid knowledge let me tell you something. there is a limit in everything that you are doing in this world. I come again. There is a limit for everything that you are doing in this world. We have problem. Abájọ amuzao àwọn ní fi Ikú ayá kò ní pa mí, kò ní pa wòlí mi. Ikú ayá pa Samsoni, ilé ayé ṣòro. Ikú bàbá kò ní pa mí, kò ní pa arábìnrin mi. Ikú bàbá pọ̀ mọ́ Jẹ́fta, ilé ayé ṣòro. Ikú bàbá kò ní pa mí, kò ní pa arákùnrin mi. Ikú bàbá pa Jonathan ilé ayé ṣòro. Don't love too much. Don't allow your wife to turn you to slave. Do your best and leave the rest. If you have small oko, marry small obo. If you have big oko, marry obo lila. If you dey knack your wife tó bá sọ fún ẹ wípé kò tó òun lé dànù kó lọ fẹ́ tó wọn máa do nígbà méje lọ wá obìnrin àwọn obìnrin kan wà let me tell you the deeply of palality àwọn obìnrin kan wà òbò wọn ò ju báyìí lọ àwọn ọkùnrin kan wà olóbò kékeré fọlóbò kékeré olóbò ńlá fọlóko líla ayé ò lè ẹ̀yin lẹ ń lera yín lérè àwọn obìnrin kan wà tó ń bá ti release wọn dóko mọ ara wọn máa kàn wọn ni ìwọ tó bá mọ̀ pé one minute man ni ẹ lọ fẹ́ rú wọn kó tún fẹ́ yàwó ẹ àánú àwọn tó ṣe mí jù láàánú àwọn tó sọ pé wọn gbọ́dọ̀ dúró àwọn kan tó mọ rè yìí orin yẹn á mà burú nígbà tẹ bá délé tẹ bá padà bá okó nídìí bọ̀dá ikú á mà pa yín ẹ̀dọ́ á bẹ̀rẹ̀ sí square one mọ́mì má yẹ kí parọ́ tàn ẹ́ kó tún fẹ́yàwó kó tún fọ́kọ ẹ jókòó sórí bẹ́ẹ̀dì kẹ́pọ́ra ẹ sínú òhò ọkọ fẹ́ okó hàn ya aya fẹ́ òbò hàn kọ́ ẹ yẹ̀ wò ẹ yẹra yín wò Ebere bèrè lọ́wọ́ ara o ṣé ó ara ṣé awọ́ tiẹ̀ wọ́n máa yí kíní disturb me now ọtí pa ọba Solomoni kò mọ ọkọ tó ń sọ ọ am I right àsìbà àti bí mo ti yọ àbí mi mọ sọ ọ̀rọ̀ mi mẹsàn án ẹ yóò ẹ wà ṣe ọ̀rọ̀ mi ò ní ilé tẹ́ fi ń wá àgbo òfò kiri títì àwọn obìnrin kan wà only one minute ni wọ́n tí wọ́n bá ti release báyìí ó ti rẹ̀ wọ́n ìwọ tó bá mọ̀ pé only one minute ni ẹ lọ fẹ́ rú wọn. àwọn obìnrin kan wà tí wọ́n bá ẹsẹ̀ release wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọkọ́ dídó ìwọ ọkùnrin tó bá mọ̀ pé jágùà ni ẹ dogi dáàgà ni ẹ lọ fẹ́ rú wọn. the deeply encyclicalization of relationship deal with obos and okus. ibi tó agbára tó di relationship yẹn lẹ́yìn okó àtòbò ó kan owó ibi tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí ẹ̀yin méjì ní okó yín àtòbò yín ṣé ó ṣàìsí ara ṣé ìkan ògòjù kan lọ ṣé ìkan òfẹ̀jù kan lọ ṣé ìkan ò kéré jù kan lọ ṣé ó wà ram ṣé a wà capable lórí ọ̀rọ̀ dídóra tẹ bá ti wá wà capable lórí yẹn ẹ wá lọ sí ìpele owó ṣé màní máa lè tọ́jú mi ṣé obìnrin yìí níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wípé ẹ lọ kó fine boy jẹ ẹ bá a fẹ́ yín tán ìwọ lè dóbò ẹ̀ mẹ́ta léde ìyàwó ẹ̀ ẹ̀ẹ̀kan péré ló lè ṣe wàhálà máa ṣẹlẹ̀ ẹ ò lè rẹ ẹ ò lè wà ókè ẹ mọ relationship yẹn inú òfun lẹ kóra yín sí. Cut your clothes according to your what? Nice. Kàwé síwájú. Wọ́n máa yẹ oríwé kà ni. Oṣù àìjì. Ẹ ò ṣe fúrémù orúkọ ẹni tí jẹ́ Mika ó sì wí fún ìyá rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ owó fàdákà àti. ọba yẹn ti tán o. ìyá Joshua. ọba sixteen yẹn ti tán ibi tó tán sí nìyẹn. èmi ló yó bọ̀tọ̀ tí ń ṣiṣẹ́ lára. a ti bọ́ sí seventeen bá ṣé kí n máa kà lọ sà. no no no no wọ́n máa padà sẹ́yìn sórí bíbélì tó kà yìí nísìsiyìí kí ṣe kó tá a sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ nìyẹn. ẹ bọ sí ẹyẹ ti tán. nǹkan tí a sọ̀rọ̀ nípa ibi tí Ken lwa yon bo 16, yon ti tombay. Yon lwa yon bo 16, yon ti tombay.